الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وبعد النبي صلى الله عليه وسلم كان عليه يرى الله لا دا tí ń bẹ tó bá rí àwọn aṣọ olóore ṣe ní àsìkò tá a wà nínú rẹ̀ yìí èyí tó bẹ̀rẹ̀ látànà títí tí ó fi di ọjọ́ ọdún ọ̀rọ̀ yìí pọ̀ ibi káwọn sàhábà wa sọ pé tí látà yìí báwo ni tá a bá wò ó sí ẹni tó jagun fi sabilillah ṣé ládàá tẹni tó rí dáadáa ṣe táwọn ọjọ́ mẹ́wàá ẹ̀wá yìí lọ́pọ̀ jù ú àbí tẹni tó jagun fi sabilillah ọlẹ́bìnrin rárá o láàdá ẹni tó bá rí rere ṣe lásìkò tá a wà nínú rẹ̀ yìí ó ju tẹni tó jagun fi sabilillah yìí lọ àyàfi jagunjagun tó jáde lọ sójú ogun pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ tí ò mú nǹkan kan padà bọ̀ wá sílé ó kú sọ̀rọ̀ dúkìá tó kó lọ náà kóra sàn òun ló lè ní jù láàdá ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ lásìkò tá a wà yìí lọ. èyí túmọ̀ sí pé ẹ ká gbìyànjú láti ṣàmúlò rẹ̀ dáadáa. téèyàn bá rí iṣẹ́ olóore ṣe kò sì sí tó kéré tí kò jìnnà sí pálapàla kò jìnnà sí gbogbo àwọn àwà kódà èyí tó ń fojú di ju jìnnà sọ̀nà àtẹ̀yìn bá ti sáboro tẹ̀yìn ṣàìdá tẹ̀yìn òhùwà tí ọ̀dá lábẹ́ òfin ṣẹ̀ríya ó tún máa fún náà ládàá kó ṣe dáadáa ni tòǹtì ipò kéré sí tẹni tó ṣe dáadáa sàǹsàn torí ẹjẹ káwọn náà gbìyànjú kakóra ló jìnnà ṣàìdá ká sì gbìyànjú láti máa ṣàlékún àwọn dáadáa dáadáa ilé ìta bá mà lágbára wa ká olùwàkóso àṣekùn gẹ subhanaka Allahumma wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك